àbẹ́jẹ́ bí rẹ̀ lè bẹ̀ ọjà yìí sínú ìgò ni àdẹ̀rìn ìgbà aláfẹ́ débẹ̀ mọ́tò bèrè oṣù mẹ́ta sí ẹ̀ka ti wọ̀ àwọ̀ I no dey go anywhere again o ibi ni máa rọpin sí kí ló dé kó o lọ́ọ̀bì kọ́kọ́ mọ́ bí ṣe wà yìí. aláyé ò dẹ̀ ní sùúrù náà sáré olè ń kọlà náà ní sùúrù ànípẹ́ débi tá à ń lọ mọ́. ìwọ ló máa sọ pé ológun orin ìlú òru àbí. wá mr ayétayéro là ń kọlà fi ọlẹ wọn rìn lọ sí di tàtú o ò fẹ́ ṣẹ̀ṣọ̀ ohun ẹ̀ ló lọ síbẹ̀ ó ti yẹ. but but but ìgbà tó ń display tó ń display tó ń lọ ọgbẹ́ ó yẹ ká ti wọ mọ́tò ṣé yìí gẹ́ mọ̀ nínú ṣé wọ́n lówó. ẹ ṣẹ́yìn lówó. ẹ nígbà táwa lówó lọ́wọ́ ibo là ń lọ. a máa ná kọ̀ǹdọ́tọ̀ ni a máa rọ̀ fún ẹ ni. sẹ́rí yìí tèmi mọ̀ nínú nǹkan tó wà lẹ́ẹ̀ ni pé ìbẹ̀rẹ̀ tẹ́ rí yẹn kò ń ṣoníṣẹ́ ẹ̀ tó bá forí ti dópin òun la máa gbà. ẹ ṣe fi gbàlá lẹ́yìn tó lọ sẹ́ni tí ó rẹ̀ náà ẹ wò rice ló wà important o. now you are talking ó jẹ́ sọ̀rọ̀ ni. ẹ ẹ sábà miss rice ó máa dùn èmi ó ti yẹ yín sìn ẹ filẹ̀ tí o bá lọ ẹ ṣí ẹ lẹ́nu. owó ìjà lọ rice ló wà lọ́wọ́. àdìtẹ́nu àdìtàpàdé àdìtẹ́nu àdìtẹ́nu tó ń kó gbé òye àtọ́jẹ́ ọ̀kọ́lá ìtọ́lá ọ̀la ẹkú náwó èlì. ẹkú ìwọ́wọ́ ẹ pẹ̀lẹ́. ẹ jọ àwọn ojú yìí mo rọ àwọn ojú yẹn rí o. ẹ bẹ́ẹ̀ ni ẹ ẹ rí ojú wa rí ṣùgbọ́n márùn-ún ni wá báyìí ọ̀rẹ́ wa kẹfà òun ni ó mọ̀ yín rí òun ni ọ̀rẹ́ tí òun ló sọ wípé ẹ ṣe ìnáwó lé ní pé a gbọ́dọ̀ má wà pé tàbá wa ó máa dùn dénú ẹ̀jẹ̀ la fi wò pé ká wà lóyà la fi wá yẹ yín sí. ó ó ó ó ẹ ṣe ẹ ṣe gan ẹ ṣe gan nǹkan ayọ̀ náà làwọn máa bá rí ra ẹ wo everywhere sí wọ́n ẹ̀ṣẹ̀ ń pààkì sí but um, okay okay okay kò sọ́tí mọ́ oúnjẹ wà bọ̀ kò sí àwọn ẹran ẹja kò sí nǹkan mi ò mọ̀ bóyá ẹ̀ mind ká bá yín get àwọn ẹyin ká bá yín bọ́ọ̀lẹ̀. ah ẹ wo bàbá ọlọmọ kó má dàbí pé à ń bínú sí yín ṣẹ́rí ẹ má wulẹ̀ ṣe wàhálà pé ẹ fẹ́ máa rẹ ẹyin ẹ fẹ́ máa ra gbogbo nǹkan ṣẹ́rí gbogbo nǹkan tẹ bá ti fún wa òun la máa jẹ. ok ok ok kò sí wàhálà ẹ ṣe ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́ um, bí ẹyin mélòó lẹ wá yẹn náà. ẹ ṣe rí yàtọ̀ sí àwa méjì yìí àwa bíi márùn kan gbogbo wa lápapọ̀ mẹ́wàá. ten ten. ok ok ok kò sí wàhálà ok ẹ jẹ́ kí n sáré bá yín kẹ́. ẹ bọ ẹ ní sùúrù kẹtù lọ nígbà tí à ń bọ̀ lójú ọ̀nà a pàdé àwọn mọ́là tó máa ń ṣe báńbíàlà báńbíàlà a pàdé wọn lójú ọ̀nà. ok ok àwọn àbókí àbí. ee tó máa ń tọrọ owó tó máa ń tọrọ gbogbo nǹkan yẹn. ọ ò pé kò ní wà òkè kí akọjálẹ̀gbẹ́ wọn ká gbé oúnjẹ gbogbo ìdání ká tẹ̀ má lè ṣe ìtọ́rí àdótórí ọmọ tuntun. <laughs> <laughs> you guys are just too nice ẹ tún fẹ́ ràn mí lọ́wọ́ nìyẹn ok ẹ má wọrí ẹ má wọrí màá fún yín tiyín so èmi máa rán ọmọ lọ sí ọ̀dọ̀ àwọn ah, àbókì ah, yẹn. Ah, ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe rí àwọn tí àwọn bára tẹ̀ ń wò yẹn ó ní spirit tí wọ́n fi máa operate tó bá fi lè ríyàn kó máa pariwo bambiala bambiala bambiala wọ́n fẹ́ jẹ́ kéèyàn ṣètọrẹ àánú fáwọn nìyẹn òrèlódé máa tibẹ̀ wá especially nítorí ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí hmm, ẹ jẹ́ káwa kó oúnjẹ yẹn fún ọ fúnra wa. <laughs> ok ẹ fún mi ní just two minutes. ẹ jẹ́ jẹ́ kí kinní wà ń bẹ̀ o ẹ jẹ́ kí àmàlà pẹ̀lú ẹ̀fọ́ wà ń ten Okay. everything ló wà nínú ẹ um, àwọn àbókí. àwọn àbókí. <laughs> ẹ ṣe gan ẹ ẹ ẹ má bínú pé mú kọkọ wá fún ìyá lọmọ for now. ọ̀rẹ́ rẹ̀ náà ni àwọn ìdílé ọlọ́wọ́ òun ti ṣe àwádìí. ọmọ burúkú yìí ló ń bọ̀ yìí ọlọ́run ó tẹ̀ ti da bẹ́ẹ̀ èmi àti yín lẹ́yìn ó ti da. òní wọn dájẹ ìdájà yìí ẹ ni ò fẹ́ ní bọ́ọ̀dì jẹ àwa rẹ. ẹ ẹ máa ń bàbá kí ló ṣẹlẹ̀ náà. so o mọ̀ pé tìjà ni mo bá wa ìdúró mi tí mo dúró yìí sọ̀rọ̀ bẹ́rẹ̀ ni wàá ṣe ń bì. kí la ṣe fún yín. ok kí ni mo bá yín sọ láàárọ̀ àná. o gbọ́ kí ló bá a sọ. èmi ò rántí. ò rántí. ẹ kọ́ ta. Ah, eh, èmi ò rántí ah, ẹ tún sọ nìyẹn. ẹ kọ́ tá à ń rò pọ̀. Ah, nǹkan tá à ń rò pọ̀ ok màá rán ẹ létí owó ilé mi ńkọ́. owó ilé. ìbá eh, ṣe sanwó ilé ọ̀fíìsẹ́ǹtì. ìgbà wo lẹ ti sanwó láti at least owó tá a san last deal ní november last year ẹ àbí kí la wà yìí. Ah, december last year. wà. december ọdún kan àti oṣù kan ẹ kò tí ì pẹ́ jù last year so ó dìgbà tó bá pọ́dún méjì kí n tó gbọ́ wọlé mi. ẹ dúró ṣé ẹ rò bíi pé mo níṣẹ́ kan tó tún ju owó ilé yìí lọ tí fi ń jẹun ni ẹ ṣé àmọ́ pé kinní ti fi ń jẹun ni ṣé ọlọ́run fẹ́ bá ti ń jẹ ni. Ah, ah, eh, eh, bàbá kí ló dé. kò ń ṣe pé ó dàbọ̀ lóun fẹ́ bá ti ń jẹ́. àbẹ má ṣe pé mọ àbẹ má ṣe pé mọ náà ẹ nídẹ̀ẹ́ náà a máa sanwó yín fún yín ṣé owó yín ni a máa sanwó fún yín àbí kí ló sọ a máa sanwó yín fún yín àyípé ti pọ̀ jù náà. wò ó ṣe lóbi. lóbi. ẹ lóbi. ọwà. <laughs> ó ti dà bẹ́ẹ̀ bóyá ẹ máa lọ bá àwọn òbí ni o bóyá ẹ máa lọ wọ́wọ́ mi yá ni o nítorí pé ọ̀sẹ̀ kan ni máa fún yín lẹ́yìn ọ̀sẹ̀ kan tí n bá pe òkú ní pópó àlàyé yìí máa dáhùn ni o. àlàyé yín máa dáhùn. bàbá ẹ má yẹ kó le tó yẹn ah ó ti lè kọjá bẹ́ẹ̀ o ẹ fẹ́ bà tèmi jẹ́ ni ọdún kan ní ọdún méjì tí ń lọ tí n bá pòkùn gbogbo àlàyé yín á sáré dáhùn. ẹ má yẹ kó pe fìtù ẹjọ́ máa sanwó fún mi. tẹ́ ẹ bá fẹ́ káláyè dáhùn ẹ lọ sọ́dọ̀ wọn òbí ẹ sọ pé landlord ní ti hot kí ni mo sọ mò hot ọ̀sẹ̀ kan tó bá lé lọ́sẹ̀ kan ọ̀túnbọ̀. ìgbà wo ló máa sanwó lé chief landlord kí ló mi gbọ́ tó sọ yẹn ṣé ò ya wèrè. bí báwo. ìpàdé màá sanwó ilé fún landlord. wà á ṣe ọgbà world cup lórí ẹ kó ten at lèmi jẹ. wèrè ni ẹ ìwọ ló ta ilé mi wá yálé gbé lọ́dún ẹni wàá san. òsì rẹ̀ ìbá ti jẹ́ ìdówó mi ẹ. àwọn àyàwó ẹ̀ gbọ́ ẹ̀ máa sùn. tó bá dé bá ti máa sanwó lé níjọ́. ọba pàìlà fẹ́ sùn. ọmọ kìíní ń ro mi gan. kí ló ń rọ ẹ. ẹ wo tó ń mú mi lábẹ́ ni. àkólé sàn má bọ́dà rẹ̀. <laughs> Ah, ó yá wèrè ni. ọba ló ń yá wèrè. èyí tó o wí yẹn. aláké ló ń bú yẹn. àárọ̀ àárọ̀ mọ́. mo ló máa rí. gbogbo epo tó yẹ kí n fi sójú ewo ni wèrè ti gbọ́n sórí tán. ó <laughs> ti gbọ́ ọ̀dẹ̀dẹ̀ ṣe kò ní. ṣé o ti gbọ́ a fẹ́ gbé balùwẹ̀ tẹ́lẹ̀ I swear. Eré ìbàkọ́. Ṣó fẹ́ ta? Shooting star. Ṣó wàá fẹ́ mi ẹ̀ ta? Kí ni kí lẹ̀ ń ta? Àwọn ọgbà bọ̀ ń o. Mo tẹ́ sọ ẹ̀kọ́. Àwọn àkè. Ah, Bí wàá ṣe wọ̀ báyìí, nǹkan bàjẹ́ lára ẹ̀. Ọlọ́run kò tó bàjẹ́. Kẹ́bí wetin happen now? Pọ̀gbọ̀n nígbà tí ah. tọmọ bàjẹ́ máa láboyún. Tó ṣẹlẹ̀ tó jẹ́ ẹ̀dí báyìí. Wetin be the matter now? The matter be say. Iṣẹ́ ti já lé wa lórí o. Ah! Ike ti lana. Ike yẹn lana neat ni. Gbogbo ta ṣe ń package woman yẹn báyìí, ó ń já wa ni so tẹ ṣe wà yẹn gbogbo yín pátápátá ti lanú lẹ̀ fàtẹ́gùn. so as we dey like this no food abi. ẹ wo nǹkan tó bàjẹ́ ó pọ̀ ju nǹkan tẹ̀ ń sọ yẹn bígbà tí ẹ̀wọ̀n bàjẹ́ mọ́ aláboyún ni. but um, kí gbogbo yín tó báyìí kẹ́ rí gọ̀lọ̀sọ̀ gọ̀lọ̀sọ̀ báyìí kó má lè sẹ́ni tó lè ní obìnrin nínú hostel tó lè máa ṣe indomie fún wa lọ́fẹ̀ẹ́ ká máa jẹun sí lọ́rùn. ṣó yọ̀ wọlé ni. orí di ọtí ni o pé Ọlọ́run mi ṣeré o. èmi. o mọ̀ tí kò máa kun dáì káàkiri àdúgbò kó máa ṣe fáìn bó o ṣì gbà tí mò ń wọ ọ̀nà kó ba chichi jà gbogbo yẹn support me ẹ̀ ń tẹ̀lé lẹ́yìn ṣe ló ti kó bá wá sí náà kò sí bébí ṣe lè pa á tó kò sí bá ṣe lè kéré tó chichi máa wà bẹ́ẹ̀ fún wa. àtẹ̀sùn lè dẹ́nu oṣù sọ ṣé mo parọ́ ni. yorì mm, ìwọ tó ń sọ̀rọ̀ catherine kọ. ṣó bàjá. àbọ̀dẹ̀ lè ní ṣé catherine fún wa lóúnjẹ tẹ́lẹ̀ ni. jẹ́ kó parí tòótọ́ ló ń sọ kò nípa òun ní eh, pákéjì rẹ̀. kelvin kelvin kelvin ìsìn ìṣe ayélujára dé ìyá láti fara sí ẹ jọ mi i think say maybe àmọ́ <laughs> yín láti heed See, advice Jonathan. ẹ wá ẹ̀yin guys kí ni nǹkan tẹ̀ ń sọ ẹ jẹ́ kó yé mi ah, ẹ ti change package mọ́ mi lọ́wọ́ ló ṣẹlẹ̀. yàrá o máa ń bẹ ilé yóò kún ẹ. ọ̀gbẹ́ni tó bá tó time tó máa mọ̀ ah, ẹ wá èmi ò láìkí bí bí ẹ ṣe ń ṣe náà ah, a máa jọ wà lọ́sàn-án máa jọ wà lálẹ́ ńgbà tí o bá sí nǹkan kan ẹ máa lọ fọ́jọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ẹ máa á máa sọ fún mi pé kò sí nǹkan kan èmi ò láìkí ẹ̀ náà kí ló ń ṣẹlẹ̀ náà. Ah, wá ọmọ ìyá mi ni ìwọ ọmọ pé wàá sọ fún mi kí ló ń ṣẹlẹ̀ jẹ́ mi tán ah, kí ló ń sọ kò yé mi ẹ kàn change package mọ́ mi lọ́wọ́ jẹ́ kí n mọ̀. ní sọ̀rọ̀ ní sọ̀rọ̀. ó mọ nǹkan tó máa ṣe. mi ò mọ àfi tó bá sọ fún mi. tó bá ní kó tẹ̀lé wa báyìí ó léwu. bàbá ẹ̀. kí ni gbà bí? bàbá ẹ̀ kí ni bàbá ẹ̀? kí n padà sí sáà túbọ̀ táwọn lọ ẹ̀ tẹ̀ lọ ẹ̀ gbọ̀ngàn àjọmọ́ irú kí ni gbogbo yẹn. at this point ló ní láti wà considerate ọlọ́run so kì í ta ni pé ìwọ ló wà ní ṣù mi ni wàá mọ tí mi ń feel for money now ó mọ bí kí ni ṣe máa ń ṣe mí na inside my heart the thing dey disturb me i no fit control am i like this girl mi kò jẹ gan ọlọ́run bá ń gbọ́. robi kí n wà considerate ọlọ́run kí n consider ẹ lọ síbi tíyà ti máa jẹ ẹ ah ọbọ mi ò lè wà considerate lórí eléyìí sórí nǹkan gbogbo bí tó ń lò yìí level wa ò tí ì gbé agbára wa ò tí gbé. má lè ń sọ̀rọ̀ báyìí. What? Hi guys. Ah, uh, what's up now? No, I'll find Yeah. I'm sure that lives. I'm on the class now. Okay, I'm both class. All right, no problem. All right. Make me something you to ban dream láti sọ mo fẹ́ fẹ́ ọmọ. Irú àwọn ọmọ tó lọ ẹ̀kan kò lè kó máa dream láti fẹ́. Ẹ́ yẹ kí ló sọ? Àwọn ọmọ yẹn. Ah. O disappoint mi láyé ìbọn ẹni ọmọ tí bá rí ìbọn mi lè fi pa ẹ́. Ọlọ́run I fit kill you báwo ló ṣe rídíkù mi bẹ́ẹ̀ èmi sáwọn eléyìí àwọn eléyìí tó jẹ́ pé láti hundred level tá a ti ń gbọ́n wọlé kí a máa fún ọ lówó oúnjẹ a máa fún ọ lówó pant débi bra wà á ní kí n máa fẹ́ àwọn eléyìí. bọ̀bọ̀ ìgbàgbé ẹ̀ mo rí ẹ tó ń wúre látòkè délẹ̀ no sọ fún mi kí ni nǹkan tó yàtọ̀ láàrin àwa ẹ̀ pẹ̀lú àwọn tó lọ yẹn. ayàtọ̀ ah, gan akẹ́vin ah, ayàtọ̀ má get it wrong rárá ah. sórí àwọn eléyìí na we dey give them money but make we date girls wey be say ọmọ àpòwò sí wa la see this girl na tí bá ń fẹ́ wọ ọmọ yìí nísìnyí ìwọ gan bàtẹ́ máa change now wo bóyá wọn slipper kan bi láti síbi six months àdèpẹ́ra wa ní white boy. ṣọ́ra àwọn ọmọ ilé tó bá invite wọn wá sílé kò lè ná ẹjú bóyá five hundred àbí one thousand naira tó máa fún ìgbà èbè ìkànnì jẹ but àwọn Jennifer tó ń sọ yìí wọn lè gba five hundred naira àwọn ọmọ Jennifer big girls ni wọn èmi àti ẹlẹgìrìs ni wa nínú ọgbà ẹ ẹsẹ la fi ń tú káàkiri àwọn boys tó tún lẹ́sìn nínú ọgbà yìí àwọn Jennifer wọ́n máa select wọn fẹ́ ni so now tell me tí àwa ta ṣe fit into their level. Oh, oh ah, ah, uh, uh, uh, Bosun. Kelvin, báwo ni? Oh, what's up, um, afa ṣé o ti get information from what assignment afẹ́ṣẹ́ yẹn. solution mi ti rí anything tí mo ṣe wà. Eh, ah, jẹ́ sáré jà sí. Eh. Hey, uh, I'll come in. Okay. Ó wà important. <laughs> Yeah, yeah, yeah, yeah. Ó wà important. Well, a rí ra later nìyẹn. Oh, Jennifer. Hmm? Eh, èmi náà fẹ́ rí wọn náà. Ṣé wọn náà ní assignment to fẹ́ Uh, Actually, assignment mi yàtọ̀ sí tiwọn yìí. Eh, but ó dá nǹkan fẹ́ lè díẹ̀ ju tiwọn ẹ lọ but mo fi pò wà ní better position láti bá mi solve ẹ. ah ok o ó ṣẹlẹ̀. Um, kí n tó sọ̀rọ̀ mi náà Jennifer has anyone ever told you you are a beautiful girl. well you don't have to tell me that èmi fúnra mi mọ̀ because mo máa ń wo mirror mi every day. ìwọ oh, ni kí n confirm ẹ fún ẹ kẹ́yìn. Um, Jennifer sórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí um, mo mọ̀ pé by the time bá máa fi parí ẹ̀ inú ọgán máa dùn gan because wọn pé ó possible kí ọgán ti máa rò ní mind tẹ́lẹ̀ eh, actually ìṣòwò ayọ̀rọ̀ yẹn ó yẹ kí n ti sọ for a very long time but me still a a broad opportunity báyìí láti bá any one on one conversation if not màá ti vomit ẹ̀ ti pẹ́ and at times bá fẹ́ sọ̀rọ̀ yẹn tí bá tiẹ̀ lọ rí ẹ bóyá àdúgbò méjì mẹ́ta mẹ́rin lọ nǹkan kan máa ń ṣe mí pé ah, má sọ má sọ má sọ wọn at long run ṣá mi ṣá console ara mi pé ah, kí ló wà níbẹ̀ náà. Um, kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan go straight to the point kí ló eh, ṣẹlẹ̀. mi ṣe ń bọ̀rọ̀ mi bò ló pọ̀ eh, nǹkan tó ṣẹlẹ̀ ọ̀gan ni pé mo nífẹ̀ẹ́ bó ṣe wà yẹn mo nífẹ̀ẹ́ gan-an àsìn mo mọ feelings tó máa ń wà láàrin ọkùnrin sóbìnrin but ṣé yín tí bá ti máa fẹ́ sọ bẹ́ẹ̀ yẹn tọkùnrin bá ti sọ pé má sọ má sọ má sọ má sọ pé mi nǹkan tí mo lè bá lẹ́nu ẹ̀ màá kàn kàn sóra mi pé kò wá sípò kan tó pa àgbà àgbà lọ́ọ́ máa pa pé báyìí bá tòwòtòwò ní ẹ̀gbẹ́. ikú yẹn ló dẹ̀ra èyí fàtò òtún wá ní kú tó bá kú lọ́ọ̀kì ló lù sí dájúdájú. ẹ mà gbà mí kẹ ṣé o gbà ó kèé ó kàn ń sọ gbogbo ẹ̀ látà àbójà ni ṣé wọn náà yà sí ní one thousand naira ni ká ní ẹsẹ̀ ká ní bàbá ẹ̀ nílẹ̀ ìwọ ọmọ tóun ní nǹkankan tóun jẹ́ nǹkankan yìí òun wá ní god láti bàbá ẹ̀ ní nǹkan kó fẹ́ mi kí ni nǹkan tó ní tó fẹ́ fẹ́ mi gangan náà ní ìwọ yìí ìwọ tó rí rádaràda wo bó ṣe rí o ò da o ṣe rí o wọ́ o dàbí òbú ṣé ọmọ nǹkan tó kò ló bọ̀ ògúfe wo wo wo wọ́n lu wo wo bí tògùfẹ̀ ṣe rí bẹ́ẹ̀ gan-an gbogbo ara ẹ ló ń rùn látòrí délẹ̀ bára ẹ ṣe rùn bẹ́ẹ̀ lẹ́nu ẹ rùn bó ṣe ń sọ̀rọ̀ báyìí lẹ́nu ẹ̀ ń bù sí gbogbo ẹ̀ ṣe àyàyàyà gbogbo ṣe kọ́ látọ̀rí tẹ́lẹ̀ gbogbo bá ṣe bóyá dọ̀tí mú ẹ lọ́rùn gbogbo bàtà tó ṣe já mú ẹ lẹ́sẹ̀ kí ni nǹkan tó ní kankan náà tó fẹ́ fi tọ́jú mi ìwọ tó ò ní owó lọ́wọ́ ò lè ṣèbò ò lè bá gbogbo owó fún ẹ lórí téèyàn bá wà ní orí ẹ̀yìn ìdàgbà rí iná bẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ tó ò tí ì rí tó ò lè jẹun kánuwọ fún ẹ tó ò lè bó ẹ wà yìí ó lè yá ìtì kojú oúnjẹ one thousand naira yes o wá ń sọ fún mi pé o fẹ́ fẹ́ mi kí ló fẹ́ mi fẹ́ mi o jàre jọ ṣé o ní báísíkù nílé o ní báísíkù táwọn ọmọ kéékèèké máa wà yìí o ní kẹ̀kẹ́ máa ló ń kọ́ kọ́ńtà ní eight thousand tó máa ń yí kiri kiri tó ní yẹn náà lé ọ̀rẹ́ ẹ̀ ló ní yẹn kò ń ṣèwọ ló ní jọ ṣó wá ní mọ́tò kékeré kan bóyá bíi ẹ ti ẹran mi sí kíkà ń ta ẹni mọ̀ ṣáà ń kiri gbòòrò ṣó ní lé then you are a bastard you are a complete bastard ọmọ àlè jàtìjàtì nìkan ọmọ ọ̀ràn kíran so ò ní nǹkan kan lé ó dẹ̀ ní kọ́ọ̀tù láti wá bá mi pé ó fẹ́ fẹ́ mi kí ni nǹkan tí mo fẹ́ rí lára ẹ̀ gọ́gọ́gọ́gọ́ tí mo fẹ́ fi fẹ́ ṣé ìwọ ò mọ̀ yìí pé owó náà fi ń ṣọkọ obìnrin ni ṣé o rò pé fáyìnbọ̀ náà fi ń ṣe ni kò mọ̀ ń ṣe gbogbo rọ́bìṣì tó kó sára ẹ̀ náà fi ń ṣe láìláì kojú àbọ̀ rò pé mo ju àwọn obìnrin tó jẹ́ pé ẹ̀kọ́ máa fẹ́ dà nǹkan burúkú sí lára tẹ́ máa lọ scot free àìrọ́ o owó náà fi ń ṣe o tó o bá ti lówó láyè ọkùnrin tí o bá ti lówó láyè kò ráyé wá kò já mọ́ nǹkan kan ní ayé yìí ó yẹ kó lọ para ẹ̀ dànù because you are nothing. sórí the next time tó bá bá mi try gbogbo rubbish tó ti bá sọ́dọ̀ mi tó bá bá mi sọ gbogbo trash. máa dúpẹ́ pé o bá rí mi lélẹ̀ ni o the next time tó bá bá mi try trash yìí máa fọ́ etí ẹ̀ fún ẹni. ọ̀dẹ̀ játijàti rífra oníranú olóhùn onídọ̀tí ẹ̀rí oníbọ́dí olóhùn kọjá ti jáde. Jennifer. Victor. Kevin ẹ̀ kìlọ̀ fún mi o ní bá ti ṣí bèbí lẹ́nu a ò fi mi pa gan-an Bless my mouth, the smell. Oh. Ah, I fuck up. I fuck up. Wọ́n máa rí ẹ̀yin di four riders ẹ̀ mú kanu yín dájú ni ṣé kò sí actually ilé yín ni a ti ń bọ̀ bọ̀ gbàtà máa délé àbá hmm. madam so madam ló sọ fún yín pé kàmá wà lọ́fíìsì kàwá kàwá rí. <laughs> Ah, ah, ẹ ń bọ̀ láti ilé láti ọ̀yá ìwà lè dúró kí n dé láti ibi iṣẹ́. àwo ah, pé ká wá síbi ká wá sọ ni. <laughs> ọ̀rọ̀ yẹn ṣe dúró sí <laughs> eh. i. ó tiẹ̀ dání tí gbogbo yín rẹ́rìn-ín mo mọ̀ pé <laughs> ẹ ti mówó mi dání. àṣẹrí ah, dáàdi lórí ètò ẹ̀ṣẹ̀ sọtún sí sà ṣẹrí àyìn ṣe menstruation lọ́wọ́ ni sà as in àwọn à ń win ti bóró. Ah, kátikáti ìwo ni eléyìí sọ yìí menstruation àbí kí ló ń sọ lẹ́nu yìí tẹ̀ dúró ná wo bó ṣe ṣe irun sórí ah, ṣé wọn bá wọ wí lé ni tó kun orí ẹ ní gold àbí kí ló kun orí ẹ yìí. wo bí wonu ti tiẹ tó ń wẹ lómi wonu ẹ bó ṣe ta kókó. ṣé àwọn ẹgbẹ́ ibi lèmi náà ti ń rówó tí mo fi kọ́ ilé mi yẹn ni. ibi iṣẹ́ mi rèé náà mo náà imagine KMD dé sàlẹ̀ sìn kó ríru yín nínú compound ẹ̀ ṣé kò ní wòye pé mo kó àwọn jàǹdùkú wá ẹ wò irú àtẹwà bá mi kò mú kankan dání àbẹ́mówó dání kò sówó now i will give you a minute láti finú ọgbà yìí sílẹ̀ tẹ́ ẹ bá fi sílẹ̀ màá ní kó tú ajá lẹ̀ fún yín ẹ wá mọ̀ náà leave this thing o ẹ wo ìwé òṣìlá ṣe ń wò tá a ti rí ìwò tán tọ́ba tó ajá sí adájú adájú gé ọ̀jẹ̀ sí i to wait na mo dey go make we dey comot. òtè kí ló máa ń ṣe é náà ẹ kí ló máa ń ṣe kí ló máa ń bẹ̀rù náà kò sí nǹkan kan farabalẹ̀ jàre bàbá bó ṣe wà ọkàn halẹ̀ mọ́ wa ni èèyàn púpọ̀ jáde dáàdì ìwọ náà dọ̀bálẹ̀ ó tẹ̀ ti dàbẹ̀ ẹ dúró síbẹ̀ sáyẹ́lì wá. ìdájọ́ ṣe ká tó àtẹ̀yìn bẹ́ẹ̀ ẹ pàṣẹ àtẹ̀yìn bẹ́ẹ̀. ṣé mi ò gbà sílé báyìí wọ́n lọ́ọ́ màgbà wọn lè máa talé mọ́ mi lórí ẹ gbà mí náà. say us alone. But I have to go for lecture. Seven to go. Yeah. Ah! Ẹ bá dì mí la. Kí ló ṣẹlẹ̀? Too much money dey work. Kí ló ṣe ní báyìí? Ẹ lè gbé lọ́ọ̀dì. Wọ́n bá lọ́kù. Wọ́n lè kí ẹ. Kí ló ṣẹlẹ̀? Wọ́n lè lọ. Money eh? wọ́n eh? ní odò ó tẹ̀ àdàbà èyí ìdù. oníjó náà mo ráyọ̀ mo rówó wọ ìwà ìwé inú ìjò wọ́n lẹ́kẹ̀jọ náà lẹ́kẹ̀jọ. àwọn òfin yẹn lè fa àlówó skul gbẹ̀yìn la wa ó ti yí ẹ. o rẹ sọ fún eh. boyfriend ẹ kó fún wa. kí ló jọ́nà máa fún mi lówó nìyẹn lọ́sẹ̀ kẹ́ owó ti. ọ̀gá fa àlówó jàre. màá gbọ́ àbílẹ̀ lè sọ fa àlówó jàre à á ṣeré. olóṣè ó tiẹ̀ ti ń yọkùn. tọ́ọ̀bì tọ́ọ̀bì ilé ìkẹ́ kó lọ́ọ̀bì gbọ́. jìnnà bíbí mo fẹ́ bá àwọn ọ̀gá ẹ̀ mi sọ̀rọ̀ mo lè nífẹ̀ẹ́ kó gbọ́ ẹ̀ so let me just ẹ̀yà fún mi lóhùn. jẹ́ fún ẹ lówó kó máa lọ sọ́dọ̀ àbí mi sọ Just oh. manage it. No, manage it, baby. Just manage it, right? right I'll miss you. Hmm? So take care, right? right Definitely, you know, you, you know I'll come back now. Right, take care, right? I'll miss you, darling. Oh, you're okay, power. Hmm. And <laughs> guys, àwọn olówó. Ah, so yet I don't saw. Ah, so when I don't saw. Níbo lẹ ti lọ sọ. Fa olówó náà. Ah, olówó náà. I don't saw. Go for one. I want back. I want back. I want back. I want back. Jonathan Mọ̀yẹ́dẹ́gbẹ́ mo ti rí inú mo ti rọ́kàn yín mo ti mẹ̀rọ̀nù yín owó lẹ̀ ń wá ẹ̀ ń lé owó kiri ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín ẹ ti rìn rìn gbẹ̀dẹ̀ ti bóde pàdé ẹ ti ṣoríire ẹ ti lówó láyé yìí. but owó ẹ̀jẹ̀ ni. with condition. ẹ sà ẹ jọ irú condition wo ni wà ní ẹsẹ. Hmm. call me professor raja panka junction naya rakesh panka but in a simple way professor raja. i think that is better uh, professor raja sir ẹjọ́ kí ni condition tí ó wà lọ́gbẹ́ akẹ́sọ fún un. bí ẹ̀yin márààrún ṣe wà yìí ẹ máa bá obìnrin ẹyọ kan ṣe ní àjọṣepọ̀ at the same time. lẹ́ǹkan náà ẹ dẹ̀ máa gé ọmú obìnrin náà méjèèjì ẹ máa gé dání pẹ̀lú nǹkan ọmọkùnrin yín tẹ́ fi bá láṣepọ̀ òun la máa pòpọ̀ la máa sọ lóde ìgbà number twelve ẹlẹ́nkejì ni wípé ẹ̀yin márààrún ẹ ní fi ojú kan oorun for good seven hours láti twelve midnight títí di seven a.m. láàárọ̀ ọjọ́ kejì kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ tàbá wá rẹ́ni tó sọ wípé irọ́ la pa tí èèyàn kan bá tó òǹgbẹ lásán nínú yín ó máa gba ojú oorun lójú ikú ni. bẹ́ẹ̀ lọ. ẹ sà ṣe rí wọ́n ṣẹlẹ̀ ní pé èmi mo láìpẹ́ ohun gan mo máa ń sùn síbi tí mo ti lè sùn báyìí bọ̀ ṣe lè gbé lọ́wọ́ gan náà wọ́n máa sọ fún mi mo sùn débi ni ẹjọ́ ìdá ìsẹ́ ní other condition bẹ́ẹ̀ sọ ẹjọ́ ṣé ẹ lè sọ fún mi bí àwọn aṣètì. well last option tó kù òun ni wípé àlejò ọ̀nà ló máa yọ sí ẹ ló máa máa gbé owó wá fún ẹ. ó ní mọ ibi tí àlejò ọ̀nà yìí bá wà àpàdédé máa gbé owó wá ni. but whatever tí àlejò ọ̀nà yìí bá ṣe ó ní lè retaliate. má ní o fẹ́ gbẹ̀san má sọ wípé o fẹ́ dá èsì padà fún àlejò ọ̀nà má dẹ̀ sọ wípé ohun tí ojú ẹ rí pẹ̀lú àlìjọ̀nù ó fẹ́ sọ fún ọmọlàkejì ìwọ tó bá ṣe bẹ́ẹ̀ ikú ni kì í ṣàrùn àbúrò rí báwọn guys ṣe ń náwó ni àwọn guys o ah, ah. àwọn bọ̀sùn àtàwọn ẹgbẹ́ náà. àwọn bọ̀sùn. yes. ṣé wọ́n yẹ náwó bíi àrìndínlánà yìí. mo spend yá yá. jajaja kí ni màá gbà ní o ah, ṣé owó èrè pé táwọn yẹn ń ná lánàá yẹn òun ló jọ ẹ lójú yẹn bí wọ́n ń pariwo owó yẹn ná owó yẹn ná ṣé owó làwọn yẹn ń ná yẹn àbí torí mọ́tò ńláńlá tó gbé wá yẹn òun náà fi ń deceive yín ó lè jẹ́ pé mọ́tò táwọn ọ̀gá wọn fi rán wọn iṣẹ́ ni wọ́n fi ń ṣẹ̀fí sí ní kílọ̀bù fún yín lánàá lẹ́yìn náà. ọ̀rẹ́ wo mo gbọ́ nǹkan tó sọ yẹn wọn ò lọ yá mọ́tò òkúkú mọ orí èèyàn tí mo jẹ mo ti lọ ṣe findings àwọn guys àwọn bàbá yẹn ló lówó o sórí ó dàbí wípé ọ̀rọ̀ tó sọ sí wọn ní ọjọ́ yẹn wọ́n ti lọ bá ẹlẹ́dàá wọn sọ̀rọ̀ ẹlẹ́dàá wọn ti wá ṣe kí ni ó ti gbé wọn débi rẹ̀ àwọn pẹ̀pù yẹn àwọn ló ní owó tí wọ́n ń ná ṣé o tẹ rí ibi tọrọ ẹ ti máa ń sú èmi nìyẹn ìwọ́dẹ ló fa gbogbo òṣì yìí torí tó bá yẹ pé o ò bú wọn ẹnu ẹ tó dàbí ẹnu parrot yẹn tó bá ti bu gbogbo èèyàn láti orí dé ìsàlẹ̀ o o o ò ní wà òkè wọn ló jẹ́ kó àwọn boys yẹn máa fọwọ́ pa lójú àwọn ọmọ kéékèèké àwọn ọmọ ebi nà never shop yẹn wọn ló jẹ́ kó máa fọwọ́ pa lójú wọn náà owó tó yẹ kó kó fún wa wọn wá ná lórí àwọn yẹn ah ọ̀rọ̀ ẹ sú mi o ọ̀rọ̀ yìí sú mi. ẹ disappoint mi gan ṣá ah, ah mo rò pé ó ti pẹ́ tẹ́ ti dé kó yẹ kẹ́ ti wise up jù báyìí lọ ni ó yẹ kẹ́ ti jáde gbogbo level ìlọ́nà àwọn bọ̀sùn àwọn bọ̀sùn lásán lásán àwọn bọ̀sùn olóòórùn àwọn onídọ̀tí wọ́n wá lọ ń fi owó kéékèèké wọ́n lọ ń fi ìṣá wọ́n fi ń tọ̀yìn ẹ̀yin náà wà lọ ń bìlìfẹ̀ lọ gọ́ ẹ̀ wá ń gbé ègbò kéékèèké kí nìkan wọ́n ti di bí pẹ̀lú ẹ̀ ṣe kí nìkan kì í kọ́ ṣé gbogbo ilé ìtẹ̀rí lánàá yẹn fíìmù tìrìkì fíìmù tìrìkì lọ́pẹ̀. fíìmù tìrìkì kọ́kọ́kọ́ òótọ́ ọ̀rọ̀ gidi dẹ̀ ni ọ̀rẹ́ wa sọ nígbà tó pé tí ìwọ náà tó bá ti rí ọkùnrin báyìí kó mú wọn láti orí dé sànlẹ̀ báyìí ni tó bá sì mú wọn báyìí ara ò kí ń balẹ̀ kí ló dé ah ah tó má ti ṣe pé dáàdì tiẹ̀ tiẹ̀ rí jájẹ díẹ̀ má ló ta wá tó yẹ pé àwọn òbí wa ò ní jájẹ àìtáyà o. ẹ̀ẹ́ kí ló wáá ṣẹlẹ̀ báyìí o ìgbà tí gbogbo yín tẹ wá pé family meeting lémi lórí sìn kí ni nǹkan tẹ ni mo ṣe kí ló ẹ fẹ́ kó ṣẹlẹ̀ báyìí àbí mi ò ṣáà disturb life yín mi ò ṣáà ní kẹ́ má lọ bá wọn. ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ò lè bẹ́ẹ̀ ṣe mọ̀ pé èmi mo súnmọ́ bọ̀sùn dáadáa so nǹkan tá a máa ni pé tèmi bá ti ráyè gbà wọ́n bọ́ tí mo ti gbé mọ́ dáadáa àti wọ́ọ̀lì tí yín ó kéré. wàá ṣeré ọmọ ayé mo jẹ́rìí wọ ọpọlọ tiẹ̀ pé jù. anyway mm. eh, eh, ibi tí gbogbo ń ṣàkọrí sí báyìí náà lòlú ẹ̀ náà máa kọrí sí. èmi náà mo kàn ń ṣàkárá náà tẹ́lẹ̀ ni kò sẹ́ni tó máa rí nǹkan tí ó dáa tí kò ní hùn. ẹ̀yin eh, náà dáa ẹ wò ṣé wàá rí gbogbo ẹjọ́ òṣì tá à ń lo yìí ó yẹ kó tán síbẹ̀ ni ẹ jẹ́ ká ṣe kí ni ká pé bá a máa ká mọ tí ká gbádùn láìfù wa ó yẹ kó yí ẹ ẹ bá a máa. Bola! dey happen no be nine am i dey see. of course nine am ni àárọ̀ la wà. ah kevin you normal. ah well well. o sure. yes. ah kevin mi ò kó wa okay. ṣùgbọ́n tó ẹgbẹ́ seven am Balu. lù ni mo ti máa ń bá tó pẹ̀lú bẹ́ẹ̀ dẹ́ ló wá wà nine am o ti sùn náà kí ló keep you awake. ọ̀ oh. ọ̀ wọ́n náà wo àwọn energy drink tó wà lẹ́yìn ṣorí ti máa ń gbé kí n ka iye energy drink tí mo ti mu láti alẹ́ àná títí di àárọ̀ ẹ̀ àti máa lọ bí twenty four ṣọwárí mo tuntun wá mu energy drink ẹ débi wípé àwọn ọmọ tó wá ń sá fún mi ní orí bẹ́ẹ̀dì. Ah! Ah! ọmọbìnrin tí n bá gbá mú báyìí bí pé kí n ya wọn sí méjì ni wọ́n ti ń sá fún mi. ìrìgbà yẹn mi ti fẹ́ bàjẹ́. kẹ́ọ̀vin kẹ́ọ̀vin tó bá mú kí ní méjì lásán o lè kẹta yẹn náà o ń ṣeré ẹlẹ́ṣe nìyí. dókítà tó sọ bẹ́ẹ̀ mi ò gbọ́dọ̀ wẹ́n náà jújù méjì ah. mi ti wá mu twenty four. ṣòro ibi tí o sọ̀rọ̀ dé My advice ẹ̀ ń bí kò lọ rí dókítà ẹ̀. dókítà <laughs> tí má tiẹ̀ máa lọ rí dókítà kì í ṣe àwọn dókítà tó wà nàìjíríà mi bá yeah because condition mi ti critical gan-an àwọn dókítà tó wà mi bá wọn ò lè treat mi wọ́n tí máa ní pé bóyá kí n lọ kí n lọ bóyá àwọn bíi dókítà tó wà ní India nìyẹn bóyá àwọn dókítà tó wà ní China you know ibi tí àwọn olówó máa ń lọ yẹn lọ́tún máa lọ gba treatment gidi because gbogbo system ara mi ó ti dàrú ah bọ̀bọ̀ ayé mi ti fẹ́ bàjẹ́. ayé ẹ̀ tiẹ̀ ti bàjẹ́. ah mo need remedy. ẹ eh, eh, o rò bẹ́ẹ̀. anyway kò sí wàhálà tó bá sọ pé kí n lọ rí dókítà ní Nàìjíríà máa lọ but ìwọ ló máa gbé mi lọ. Ah, ah ìlọdẹ amúnijámú ni ọlọ́pàá ìwọ̀n tèpè tó bá ní kí n mú ẹ lọ sọ́dọ̀ dókítà fáìn mi lè recommend any doctor fún ẹ but ó wá ní kí n wà ẹ lọ ò ní káì ní àbí ọwọ́n dùn ẹ ni. àìwọ́ ló láti drive ó ṣáà rí i pé mo park mọ́tò mi nílẹ̀ for the past three days tó wà ní compound ẹ̀ tí mi fọwọ́ kàn sórí gbogbo last week yẹn every day báyìí tí má ti fa handbrake yẹn báyìí ó ń já mọ́ mi lọ́wọ́ ni níbi tí egun ara mi tó le dé ni mo ń sọ fún ẹ. ó le tó yẹn. ah ó le jù bẹ́ẹ̀ lọ in fact àwọn mẹkáníìkì yẹn gan ti fẹ́ máa wò pé ó dàbí pé bọ̀bọ́ ti ní nǹkan kan kó má lọ máa wò pé bóyá mẹ́ńtà ni. ah ah ah ah Kevin Kevin Kevin Kevin sori problem ẹ ó wà highly prodigious O hmm. kọjá bẹ́ẹ̀ ó dàbí pé mi ì rí èèyàn tó ní problem tó báyìí láyé mi lé ni. bẹ́ẹ̀ni tán ni ó ní problem o kàn jẹ́ pé títí ẹ pọ̀ ju tèmi lọ ni. títí báwo. Ah, ṣé o máa pe robocop lè mú ọtí wọ́n tí wọ́n ṣe wà yìí ẹ̀rọ ìyá ni ẹ̀ mm-hmm. by time tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá ẹ̀ wípé kò kúrò. Ah, problem ti ẹ pọ̀ ju tèmi lọ. ṣòyìn nǹkan tí màá sọ fún ẹni pé tí òye òyìnbó wọn small smaller smallest big bigger biggest ṣé wàá rí orí best ni ìgbọ̀n ti wọ̀ àìní best better kí ló tẹ̀lé bestest olódò burúkú láti kàwé anyway ìwọ ló mọ̀ tó bá ní problem ẹ̀ pé ó ní rẹ́mẹ́dì lọ màá ní kò rí iblis kò rí iblis. Dèjì jọ kí lago sọ lọ́rọ̀ ẹ̀. to seven. to seven gba ọmọ trust ẹ jẹ́ ń wo work lọ ọmọ tó seven ni tòótọ́. kò trust mi kí ló wá ń béèrè lọ́wọ́ mi fúngbà tó mọ̀ pé work lọ fún wa bẹ́ẹ̀. orun kùn ni. àìwọ ah, try kò sùn. ah mo sùn tì. a ah, ní kò sùn kó wo bí tó máa já sí. kò jọ ah. Deji, you no hear anything now. Ọlẹ́jà àwọn ajá àdúgbò. Ó possible, ó possible. ilé ìrùn ṣáájà o. ẹ bọ́sùn bọ́sùn kí ló ṣe ẹ́. o jábọ́ lórí ìjọ ọ̀pẹ kí ló ṣe. àpáyọ̀ àfọkàn ìlà kí ló ṣe. mi ò fọwọ́ kan ó tún dùn yìí. Déjì ṣé ọ̀bọ ìjábọ́ lórí ọ̀pẹ ni. mama ojú làwọn olè jáde náà ẹgbẹ́ olùdè wọlé wà bẹ́ẹ̀ gbígbà ìta síkú làwọn àtàwọn ọmọ ìlú. Hey guys, don't share it now. kí ló ṣe bọ̀bọ̀ yìí. o ní gọ́ọ̀kù kò béèrè lọ́wọ́ ẹ̀. Ah, ẹgbẹ́ òpin lọ sọ hospital ẹ bó ṣe rí mi ah, ó yọ wọlé. Ah, ẹ wá kí ló ń ṣẹlẹ̀. mọ géèmù tó wà lẹ́yìn. ẹ má fẹ́ ẹgbẹ́ akọ rẹ wá ẹ má fi mí sókun àwọn mi mọ ọkọ tó ṣẹlẹ̀ lólè kí mi ẹ kàn sọ nínú ẹ kàn sọ nínú ẹ jẹ́ package mọ̀ lọ́wọ́ ẹ sọ fún mi kí ló ń ṣẹlẹ̀ náà ẹ wọ́n kókó bẹ́ẹ̀ ṣorí náà orí báyìí tẹ́lẹ̀ náà. Ah, ẹ kàn máa fẹ́ mi lówó ẹ ọ máa ṣe gbogbo ẹ ah, ẹ wá kí ló ń ṣẹlẹ̀ náà guy tell me now wetin dey happen now. o ti ń lọ o máa jẹ́ ẹlẹ̀ o máa jẹ́ ẹlẹ̀ máa lọ o máa jẹ́ ẹlẹ̀ ẹ̀sìn. máa jẹ́ mi lẹ̀. Ah, ẹgbẹ́ ìwọ ìlọsọ hospital kò yé mi mọ́ o ẹ kàn máa ṣe ogbẹ́ ah, ẹ gbogbo everything kan ṣẹlẹ̀ kò kàn yé mi ah, ẹ jẹ́ kí n mọ̀ náà kó ṣẹlẹ̀ náà. ó máa jẹ ẹlẹ́ máa lọ. ẹ ẹ máa lọ sí tọ́lọ̀ máa yẹ ẹ má gbé lọ sọ fún ìṣẹ̀lẹ̀ ẹjọ́ kú wọn yé máa mọ̀ pé ó léèyàn ẹ má mọ̀ pé ní sọ̀tẹ̀ ọmọ rẹ̀ ẹ má mọ̀ pé ó léèyàn ṣẹgbọ́ ẹ má wọ̀ ọ̀rẹ́ wa àpẹẹlẹ tiẹ̀ o popsi máa sọ pé ó dé bá lára ó fi mọ́ra ló fi ṣe bébí jẹ àdìrún dẹ̀ ṣe kí ni ó fi ṣe cream ni oyè ọ̀rọ̀ gún olè ìlà oyè ó ti gbá ẹni àfọ́nà o. ìlú ìdarí ìlú ìdarí lọ. má gbàgbé láti gba tọ́ọ̀sì omi kó fún ẹ. ọmọdé yìí ah, àṣùdá kí wọn máa ṣàìsàn sleepless night ó pè bàjẹ́. àwọn ọmọ yìí torí pàjùpàjù ni wọn bá ṣàtìlẹyìn wàhálà ìbùsùn tì. nice one. ọ̀dì amósùn tì na spirit nicotine lọ́ọ̀fẹ́ pa. àyè oníṣòwò àwọn wèrè náà àjọ ní ẹ̀dúró o àjọ ní yẹn lu wèrè nípa. olóò bọ́ksà làjọ ní ẹ ó nà parí gbàgbẹ́gbẹ́ ó kó fún ẹ níwèé ẹni. mo dúpẹ́ o àjọ nípa máa gbọ́ ṣe nípa àdíṣèjì kò ní dá fájọ náà àjọ àjọ ọ̀dẹ mọ̀ ẹ̀họ́ náà ó rọ autograph láyà ẹ̀. ẹ̀ autograph ni ọ̀run ló ṣọ́ọ̀tù báyìí ọlọ́mọ àṣẹ náà lálùjọ ń dé ìgbà àjẹbà òṣèlú haba. Ọ̀dà dáàbà Hey! water, they call me a water. Loot up, no shower water. ẹ ká sàn ọtí. ẹ ká sàn. ẹ jọ kí ni kí n fún yín. ẹ fún mi ní soft. láti ìgbà tí mo ti jókòó síbẹ̀ yẹn ni mo ti ń ṣe àkíyèsí and then mo kàn realize pé <laughs> mo ti ọkọ̀ rò bóyá èrè tí èèyàn kan ni àbí èèyàn kan bọ̀ wá báyìí but mo wá rí i pé kò sí nǹkan tó jọ and um, láti ìgbà yẹn ẹ̀ ń ronú and you lost in transit. ìgbà tí lóńdé náà fẹ́ pa mí sínú ilé náà ló jẹ́ kí n jáde síta pé at least tí n bá bọ̀ta màá lè gbé gbogbo ìrònú ọkàn màá gbé kúrò kò lè tó yẹn àǹtí ìrònú tẹ̀ ń wò yẹn kò kì í ṣe nǹkan tó dáa lára o ó tún máa ń dákún wàhálà yẹn and it could lead to damaging so many things in your body ẹ jọ̀ọ́ má ronú mọ́. ẹ ṣe gan. ẹ dẹ̀ máa wo láìfò ó kọ̀ ló coincidental ni nǹkan tó tó ń ṣe yín náà ló ń ṣe èmi náà wọ́n ní nǹkan tó ń ṣe abọ́yádé wọ́n ní gbogbo ọlọ́yà òun ló ṣe. I'm suffering from the same pain as well ṣé béèyàn ṣe rí mi ṣé á ní mi ìdájọ́ lọ́mọkùnrin but I am lonely and I don't have anybody báwo náà ṣe kọ́ ni ṣá ẹ má ronú mọ́ ẹ ti gbọ́. ẹ ṣe gan. maybe we, we can be friends tàbá jọ̀rẹ́ èmi ò ní máa dá wà èyí náà ní máa dá wà ìrònú dẹ̀ ní máa pọ̀ fún wa. anything can happen from there you know àbí tí a bá ti wà lásìkò lẹ́yìn ìgbà yẹn ọ̀rọ̀ wa dẹ̀ wá wọ̀ ṣe ọlọ́mà bínú sí. I understand. No, no, I'm not trying to ask you out now. What I'm trying to say is that uh, you are lonely, I'm lonely, and we could be friends, we share things together, àjọmọ̀ sọ̀rọ̀, at least ọlọ́run sọ kókó rí bẹ́ẹ̀ ni. All right, it's a problem. Iṣẹ́ kí lẹ̀ ń ṣe mọ́? Kátàkárà ni mo ṣe. I'm also into business ẹ o ṣe náà àdúgbò wo lẹ ń gbé yẹn náà. mo ń gbé ní nọ́mbà seven ní alápẹ̀rẹ̀ church street. ní alápẹ̀rẹ̀. o kò jìnnà sílé mi o. really. yeah àrẹsẹ̀ pa mi ni o. strange. òwúlé ayé anyway you're, you're, you're wonderfully made so ọlọ́dẹ̀ sọ pé a máa dọ̀rẹ́ nìyẹn. Can I kiss your drink? Why not? I can't. Thank you. <sighs> so ìsìn tó dẹ̀ ti ṣe ṣe nǹkan tó fẹ́ ṣe ń sìn mo lérò pé o ò ní fi mí sílẹ̀ ṣá. tẹ̀lẹ́sì máa kó ṣe No. ṣá. lọ́nà to my lórí tó máa You want to ìwọ so kàn Okay, bẹ́ẹ̀ ok àkọ́kọ́ lọ ìkejì lọ. ma stop counting ma ah èmi ò ń ṣe gbogbo àwọn tó ń sọ yẹn ah, wòbí àjọṣepọ̀ tá a jọ ṣe kò ṣe kó bóyá àfọ́sàrọ̀ ó jọ wọn méjì and for crying out loud tó bá sọ pé ó ti ṣẹlẹ̀ sí bọ́ọ̀dì ó ti dòyún ṣé mo máa sẹ́ ẹ̀ ni a máa sọ pé mi ò ní fádà ọmọ tó bá lóyún ẹ̀ tí o gílẹ̀ tó wá ń sọ ọgbẹ́ tó ń sọ. <sighs> God. Anyway, thank Tell me sorry. I'm sorry. Are you sure? with a kiss. That's my baby. Mm-hmm. Àná gbọ́ gbà tí wàá ti ọ̀rẹ́ ẹ̀ tẹjọ́ ń discuss pé ẹ ò ní di one fifty thousand naira. Ìyẹn kò àǹtí mo fẹ́ rí. Má wọrí màá fún two hundred thousand. Tó bá lè yàwé ní owó yẹn, mo fi ń dá a week after ìyá ìkà mo ò yẹ o mo fẹ́ fún ẹni. as in dash. Yeah. Ah! God, thank you. Ah, at last, ah, àwọn lè ṣe business Ah, ṣé kò dé? Ah, no, I need to give you another round. Really? Thank you. Ah, ah that's good. nísìnyí ṣá. ẹ jọ tí wọn mo fẹ́ rí dókítà ni. i'm the doctor. dókítà ni ah, àdúrà mi gbà ṣe rí um, result yìí mi ì understand àwọn kankan tó wà nù ẹ. lámì sọ. sorry sorry sorry. ah god. actually the first person ah ó ti mú energy drink gan the content of energy drink tó wà lára ó ti pọ̀ jù ṣe lè mọ̀ pé energy drink ó contain a lot of caffeine in fact ó ti affect heart both heart and kidney to the extent that pé ó ti affect blood cells ẹ̀ ah, in fact ó ti affect iṣan ẹ̀ tó bá try láti raise arms ẹ̀ ó lè gbàbẹ̀ kú ah. yeah ó lè gbàbẹ̀ kú there is no any remedy for him. But the second person here, any yóò ti mú sìgá I swear. In fact, both him and my fi kọ́ ọ̀nà kan ló ṣe máa máa fi kọ́ ọ̀nà kan. Ó ti mú sìgá gan-an. But there's still remedy for him. Kílẹ̀ kílẹ̀ sọ́n sí ìdọ̀kọ̀. Kílẹ̀ sọ́n sí ìsinsìn. Ẹni pé remedy wà. In fact, remedy ṣe wà fún. Ìjọ́lé remedy tó wà fún ni pé kó fi sìgá lẹ̀. Ẹ́ yá. Ọ̀tọ̀ kò pọ̀ sí. Ṣé result ẹ sọ fún mi sínsìn? Èmi ló bá rí o. Abájọ tẹ fi ń wúkọ́ bẹ́ẹ̀. Kò lè yé yín sẹ́nìkan tó wà lẹ́yìn ọ̀fà ojú èjì lọ o kan tó wà lẹ́yìn ẹ̀fà ojú èjì lọ ṣẹ́ni tí bá ti rí parí white lọ lọ ìyàwó mi nìyẹn máa romance ẹ̀ kú ni inú mi kàn máa dédé dùn ni sìgá sìgá dókítà mo ò lè fi rẹ̀. bọ́ ẹni tẹ́ máa ra sìgá yìí ṣé ẹ̀kẹ́ndé tó máa ń kọ́ sára pálẹ̀ pé smokers are liable to die young. sorry sorry bọ̀ ṣé ẹ mọ̀ pé ẹ tún fowó yín takú nìyẹn. wàhálà ẹ̀kọ́ jọ́ sìgá lọ́pọ̀ tí ìbá ti fa sìgá màá sùn gbogbo ètò kìlọ̀ bọ́ yóò láyé. Tàmíláyà. Bó ṣe máa ṣe nà, máa ṣe láti pa yín láyà, ó ti búlọ́ọ̀kì gbogbo àwọn lẹ́sùn. Dọ́tọ̀, ṣe lè ṣe hàn kan fún mi. Ẹ ṣe máa tìtì mi. <coughs> Ẹ máa tìtì mi kémi dẹ̀ máa san treatment fún un kí dẹ̀ fa sìgá yẹn máa mú gùn. kí máa treat yín kẹ́yìn dẹ̀ máa sanwó kí dẹ̀ máa fa sìgá lọ káyé yín dẹ̀ máa lọ bẹ́ẹ̀ yẹn you talking about your life. So bó o ti ń lẹ̀ máa gbà ẹ treat yín. it's not about money it's about life. jolly to money, she mean mi láti save the life of mi pé kí n máa mú sìgá. àwọn òbí ìdẹ̀wé ọ̀dà tí mo kà wọ́n. lọ́kọ̀ọ́ yà á lù ló lè fi sìgá ilẹ̀ o fi sìgá lẹ̀ bá o amúkú ni èrò púpọ̀. Professor Jasa ẹ̀sà ẹ o mi dúpẹ́ lọ́wọ́ yín gidi. mi ṣe gba òwe Yorùbá tó sọ pé ìṣẹ́ òkè ń ṣẹgbẹ́ ibi òṣè òṣè fi wí ọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ fi alákìsà rẹ láṣọ. ẹ̀sà mi ṣe mọ̀ pé iṣẹ́ ò dá lára ni mi wá fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gidigidi fún oore tẹ̀ṣe lórí mi ẹ ṣé gan sáà kò jù bẹ́ẹ̀ lọ ẹni tí ò mọ̀nà tẹ́gbẹ́ ń gbé là ló máa ń sáré àsárọ̀. Um, pàápàá jùlọ mo fẹ́ kí ẹ bá mi extend appreciation mi sí àlùjọ tó ń gbówó wá fún mi. o ṣáwọn àlejò nù. ah wọ́n try. wọ́n ti ń gbọ́ wọ́n ti ń gbọ́ bó ṣe ń sọ yìí wọ́n ti ń gbọ́. ṣé o èmi ò ní wọn lọ. ẹ sà ọ̀rọ̀ tí mi fẹ́ sọ èmi ò ní fẹ́ kẹ́ rí mi bí èèyàn tí ò mọ̀re àmọ́ ṣe mọ̀ pé nípele nípele òun lọ̀rọ̀ ilé ayé tí wọn bá ṣe ń dúnkè sí bẹ́ẹ̀ ni bùkátà máa máa yàtọ̀. yes sir ṣẹ́rí sá um, mi fẹ́ sọ fún yín pé owó tí àlùjọ ní ẹ̀ ń gbọ́ fún mi kò ká mi lẹ́nu mọ́sá mo dẹ̀ máa appreciate tí ẹ bá lè bá mi bá wọn sọ̀rọ̀ kò ń ṣe pé bóyá mi ń yájú sí wọn o àmọ́ kí n bá mi bá wọn sọ̀rọ̀ ní sàn pé tí wọ́n bá lè bá mi change àpò tó fi ń gbowó wá yẹn oh. hmm, ó náà pé mix up fún àánú àpò yẹn. ok bí kán máa lo Ghana mosque o ah, kán máa lo bulon fan gbogbo wa ok possible ó possible but ó kàn jẹ́ wípé wọ́n bá ṣe increase owó tí wọ́n ń gbé wá bẹ́ẹ̀ ni ìyàtọ̀ máa ma fi jẹ́ máa pọ̀ wọ́n á nà ẹ́ o wọ́n á nà ẹ́ gan o wọ́n á ti nà ẹ́ jí o àwọn á nà ẹ́ àwọn tó ní ẹ wọ́n á béèrè pé ta ló ṣe ìyàtọ̀ bá fi jẹ́ láyé ò ní rí ẹ̀jẹ̀ mọ́ bá lókè àwọn ọmọ.